iṣẹ́ adáhùn ṣe kọ́ rárá aláwo kọ́ ọlọ́run ni oníṣègùn kọ́ ẹlẹ́dàá mi ni ìwàláyé ẹ lọ́jọ́ òní kò kí ń ṣiṣẹ́ adáhùn ṣe bí kò ṣe iṣẹ́ adáhùn ṣe tó ju adáhùn ṣe lọ kò kí ń ṣiṣẹ́ oníṣègùn bí kò ṣe iṣẹ́ oníṣègùn tó ju iṣẹ́ oníṣègùn lọ kò kí ń ṣe babaláwo bí kò ṣe babaláwo tó ju babaláwo lọ ah, ah, ó wò pé kí gan-an ni elédùwà ṣe <laughs> délé ìwòsàn kó o lọ wòran dé ọgbà ẹ̀wọ̀n kó o ṣàbẹ̀wò kó o wo ibi táwọn èèyàn ti ń tọrọ kú níbi tí ìnira dé ó sì ń wò pé kí lolúwa ṣe ṣé táwọn ajínigbé la fẹ́ sọ ni àbáwọn tó ń jí ni pa ṣé pé o tiẹ̀ ń lọ òun bọ̀ àyèmọ yẹn tó ti lọ tẹ́ kí wọ́n tiẹ̀ padà sílé bó ṣe sọ ó dàbọ̀ ó dàbọ̀ yẹn náà ni wọ́n kò kí n ṣe pé mo dára jù wọn lọ kò dẹ̀ kí n ṣe pé wọn náà ò dára jù wọn lọ oore ọ̀fẹ́ òun ni àrígbà adágbére lọ́sẹ̀ tó kọjá náà ayé ṣí sílẹ̀ ayé kú ọ̀fọ̀ wàhálà ìdààmú ìbànújẹ́ kò ṣí sílẹ̀ fún mi kò ṣí sílẹ̀ fún ọ ó wà ń bẹ̀yẹ inú ẹ dùn ayọ̀ ẹ kún òun wò mí èmi náà wà ń bíbẹ̀ ah ah mo lè ṣe kí ni mo lè ṣe gbọ̀dí jọ ṣó ti sọ alihamdulilayi <laughs> o sọ ẹlẹ́dàá mi ò ṣe o sọ elédùwà ò ṣe jọ nítorí ọlọ́run ọ̀rọ̀ rẹ ó ṣe kí ni ó tọpẹ́ ó dẹ̀ ju ọpẹ́ lọ ẹ gbọ́ bó lórí ṣe kọ́ ni ó ní ṣe Bọ́lá Jésù ni mo jẹ́ yé ayé lémi lémi kò rí mi gbé yéwà ọlá Jésù ni a jẹ́ èṣù gbé wa lágbètì ah, ah, kí ló ti ṣẹlẹ̀ ó ṣeun jésù mo yìnyàn yé ó ṣeun owó inú mi dùn torí miliki express náà ní tẹ́ bá ti gbọ́ miliki express ẹ ti mọ̀ pé enjoyment galọ òun náà ló tún wọlé dé ní wẹ́rẹ́díwẹ́rẹ́ ní ti wẹ́rẹ́tíkálì pẹ̀lú olólùfẹ́ yín yẹ́sọ àyànfẹ́ yín ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ ayíká kújọ́rẹ̀ ọmọ bíbí ni wọ́n dé dayọ̀ kújọ́rẹ̀ tẹ́ bá sọ asọ̀rọ̀ fetefete èmi náà lẹ́ máa máa bá ń bẹ̀ tẹ́ bá sọ jọ máa máa máa ṣe wẹ́dọ̀sà tẹ́ ẹ bá tún wá sọ pé kó dẹ̀ bọ̀ ló dẹ̀jẹ̀ jọ nítorí ọlọ́run kí ni mo ṣe máa máa jẹ́ yín lọ́tún lọ́sìn ni lórí Orísun náà ni ibẹ̀ náà ló ti ń ṣẹlẹ̀ Miliki Express lórí Orísun original number ẹ ti mọ̀ pé ah, ah, àwa ni Baba. ṣé tún fẹ́ gbọ́ bí bàbá mi Shefiu bí wọ́n ṣe kọrin yẹn wọ́n ní ekukeku kì í rùn kó borí àṣẹ ẹ̀yin náà ti mọ̀ pé àlórí ah, Orísun ẹ̀jọ̀ nítorí ọlọ́run àwa lọ́ga ẹ tún gbọ́ kan wọ́n ní ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tọ̀ ya rẹ̀ ẹ̀yìn ni wọ́n ń tọ̀ wá ẹ̀yin náà ti mọ̀ pé nínú gbogbo àwọn amóhùnmáwòrán tó kù ìmọ́lẹ̀ lórísun jẹ́ àwa gangan ni ìmọ́lẹ̀ tí wọ́n fi ń ràn ẹ wo à ń gbé orúkọ ọlọ́run ga ni ọlọ́run ló gbé wa débẹ̀ ó ti yẹ yín ọlọ́run ni kò kí ń ṣàwa gbogbo ẹ̀yin tèmi ẹ̀yin náà dẹ̀ ti mọ bí mo ṣe máa ṣe fún yín lónìí tí thank God it's Friday ẹ mọ̀ pé entertainment news ó ń bẹ́ńlẹ̀ hmm social media gist ò sílẹ̀ nítorí uh-uh. máa máa fi event ńlá kan wọ̀nyẹn wò èyí yẹn wò enjoyment galore ní gẹ́gẹ́ bí orúkọ wa Miliki Express ayẹyẹ wà tí máa fi wọn gbogbo ẹ̀yin tèmi nílé àmọ́ lẹ́yìn ayẹyẹ entertainment news ẹ máa láǹfààní láti jẹ̀gbáládùn music video review ẹ̀yin tèmi ṣe ti rẹ́dì <laughs> ẹ̀yin tèmi ṣe ti ṣetán ẹ jẹ́ ká lọ jó ká lọ sí poverty die by Olamide tá a bá máa padà dé ètò ń bẹ̀rẹ̀ ní pẹrẹwu ó ti yẹ yín off fẹ́ poverty die die die poverty die orí burúkú jìnnà sílé mi yéè àríná jìnlẹ̀ sílé mi àlébà àfàtọ̀ṣẹ́wà náà sọ tiẹ̀ máa ṣe kí ni máa sọ pé kó máa kú kó máa taka ẹ̀ kó máa taka òṣì kó taka àlébà àfàtò ìpọ́njú wàhálà ìdààmú òun wò mí ò takọ̀ ìwo bọ́lọ̀ ṣe ń bá mi lé nìyẹn bọ́ bá ti dá ẹ̀dá ìṣẹ́ máa kú ni lágbára ọlọ́ lágbára elédùà ìṣẹ́ máa kú tó ṣe ń kú láyé mi ló máa máa kú nínú ilé mi ló máa máa kú lórílẹ̀‐èdè nàìjíríà bó ṣe máa jẹ́ fún wọn náà nìyẹn mo lérò pé ẹ gbádùn poverty die by Ọlámídé èmi máa ń sọ̀rọ̀ fáwọn olórin wa ẹ tí máa rò ṣá ẹ wọ́n kí gbogbo àwọn tá à ń ṣiṣẹ́ ìyá ń gẹ́lì ni wa o ọlọ́run ló rán wọn aṣẹ ta fi ń sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀mí jẹ́mọ̀ tẹ́mi bá dé hípò ẹ má ti jẹ́ kí wọ́n ní ẹ mo ti fẹ́ máa wọlé mi náà ni ẹ gbogbo ẹ̀yin tẹ́mi lẹ́kí ni ọ̀pọ̀ sùkọ̀ abala entertainment news ní ṣẹ́tìrẹ́ẹ̀dì ẹ jẹ́ kí n mú báyìí una no dey tire wọ́n ní ṣé kò kì í rẹ̀yìn ni how many people i wan give belle ta ló sọ bẹ́ẹ̀ Kiss Daniel ni ọ oh, ẹ mọ̀ ìròyìn yìí ó tayọ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ wọ́n Kizani ẹ̀ fún <laughs> fashion designer kan lóyún látọjọ́ ìtọ́dẹ̀ ti ń sọ̀rọ̀ yẹn oríṣiríṣi àwọn èèyàn tẹ̀ ni wọ́n sọ pé Kizani ẹ̀ fún lóyún tó bọ́ ṣe sọ ti you know miss kẹ́díkẹ́ náà bí uh, uh, uh, bọ́ ṣe sọ ti yẹn náà náà ń sọ àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan àmọ́ èyí tó tún wá rinlẹ̀ jù ni pé wọ́n ní Kizani ẹ̀ ó fún fashion designer kan lóyún àmọ́ látìgbà tí gbogbo ọ̀rọ̀ yẹn ti jáde Kizani ò máa dá wọn lóhùn kó máa sọ̀rọ̀ àmọ́ at last <laughs> ó ti sọ̀rọ̀ ó ní ṣe kò sùn yìnyín ó ní mélòó lára òun nu báàgì Ghana Must Go ẹni mélòó gan-an lòun fẹ́ fún lóyún ó ti jáde ó ti sọ̀rọ̀ wípé òun ò máa fẹ́yàn kọ̀ọ̀kan lóyún ó ní èṣe kò ń rẹ́yìn ni <laughs> ẹ̀yìn èèyàn <laughs> ó sún bàbá ìyá chiri mo rí nínú ọ̀rọ̀ ẹ̀ pé ó ti sùn àmọ́ nínú gbogbo nǹkan tó dẹ̀ sọ ó ti fi òtítọ́ ọ̀rọ̀ múlẹ̀ wípé òun ò fún anybody lóyún mi wàá mọ ibi tẹ́yìn tí wàá bá rí you know ó ti <laughs> àmọ́ ó ti jáde ó ti sọ̀rọ̀ kọjá bó ṣe já lórí ti Kiss Daniel gbogbo wa náà la tún mọ Davido ṣé entertainment news lè ṣe lórí ọ̀rọ̀ Davido ṣá <laughs> all over ni bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ṣé ẹ kàn lè má ṣaláìrí nǹkan gbé nípa Davido ṣá irọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé tá ah, a ah, bá ń sọ̀rọ̀ òbí o ẹ má dá mi dúró ó dá mi dúró tì yé èmi ọmọ bàbá olówó ókè. Okay wọ́n fẹ́ dá mi dúró kó possible ẹ̀yin náà ti mọ̀ pé a gbé fún Davido tá a bá ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọlàǹgbà tó yà lè sọ pé ọ̀dọ́mọ kékeré mọ́ sí Davido ti di bígbà ọ̀ ah, ẹni tó ti ṣe introduction kí ló ṣẹlẹ̀ gangan tá a bá sọ̀rọ̀ Davido ẹ̀ ti mọ̀ pé ọ̀ ah, Davido ọlọ́run fún lẹ́bùn yẹn á dẹ̀ gbé fún àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ kí gbogbo ẹ̀ ṣe ń ṣe àjọyọ̀ pé Davido ó ti ṣe introduction shi introduction yẹn ó tún wá fún tìmáyà ó ti yẹyin títí máyà ó fún tí máyà ó fún Peruzzi ó fún wọn ní advice kí ni wọ́n sọ àwọn yẹn kàn fi ṣe ẹ̀kẹ́ àdèmídò ọ̀gá ìwọ náà ti di married man yá a ah, ah, ìwọ náà ti ṣègbéyàwó ó bá ní ọ̀rọ̀ yín wo ó fún wọn ládvice pé ẹ̀yin náà ẹ tètè wá kàn ṣe ẹ tètè wá kàn ṣe tí má yà ìwọ náà tètè gbéyàwó sílé Peruzzi ìwọ náà nǹkan ẹ tètè wá kàn ṣe ó fún wọn nímọ̀ràn pé ó yá ní kíákíá ó nínú òun ò pé inú òun ò dùn rárá pé ah, ẹ̀yin àgbàlagbà tó jẹ́ pé àti ẹ̀ ń wo àwòkọ́ṣe yín ẹ̀ tí níyàwó ńlé ẹ̀ bí wọ́n ṣe mọ́ sọ wọ́n ní ẹ̀mọ́ tọ́dọ̀ ọmọ ọkùnrin bá ti wà tó bá ti níyàwó ìgbà ẹ̀ lọ́ rí i pé ó wà responsible àbí <laughs> ó ṣàtàsítì maya àti Peruzzi ó ní pé kí àwọn náà kí wọ́n lọ níyàwó wọn lé mo tẹ̀síwájú lábala entertainment news ẹ̀yin tèmi á gbogbo big girl ẹgẹ́sẹ̀ tí mo sọ <laughs> ẹgẹ́sẹ̀ ẹ jẹ́ n ṣakọ díẹ̀ ẹgẹ́s ókè Ẹniọlá Badmus kí ni Ẹniọlá Badmus ṣe Ẹniọlá Badmus ṣe ọjọ́ ìbí ẹ ti mọ̀ pé àwọn olùmọ̀ọ́ká wa ọ̀ oh, tó bá ti ṣe ọjọ́ ìbá ìgbógbó ẹ máa máa dàrú yìí ẹ wá wo fọ́tò <laughs> ẹ wá wo fọ́tò àwọn ò ṣe nǹkan bó ṣe máa sọ pé if you no get money idea face ó ti yẹ owó ń ṣe nǹkan lọ́ọ́ má jẹ́ ká máa áìdì ojú wa o tó bá ti ń pè ọ̀rọ̀ owó lágbára ọlọ́ èmi fẹ́ lówó lọ́wọ́ owó ìkànpá ó ṣe kókó yìí ń lówó mo dẹ̀ mọ̀ pé lágbára ọlọ́ ẹ̀wà wa náà níṣẹ́ rówó ẹ wá wo pictures ẹ wá wo beautiful dresses sí Ẹniọlá kó sí ẹni ìdásí mi lórí social media á kí Ẹniọlá Badmus wípé ó kú ọjọ́ bí ẹ̀mí yẹn á ṣe púpọ̀ púpọ̀ plenty plenty plenty plenty plenty ọdún láyé igba ọdún ọdún kan ìwọ náà tó ń wò mí mọ̀ pé ẹ mọ̀ pé mi ń ṣaláì má sọ̀rọ̀ yìí mọ̀ pé ẹ máa rò pé òkè òkè àǹtá ìkẹ́ kí irọ́ o gbogbo yín pátápátá mo kí gbogbo ẹ̀yán ọmọ September mo kí yín lọ́sẹ̀ tó kọjá àbí mo tún kí yín lọ́sẹ̀ gbogbo yín pátápátá la kí ní iléeṣẹ́ wa lórísun bíbá yìí gbogbo yín tèmi nílé mò ń tẹ̀síwájú ní abala entertainment news ṣẹ́rí news tí mo fẹ́ sọ yìí well ẹ kò tiẹ̀ need ẹ jẹ́ kí n dé mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n gbá research mi dáadáa tí n bá ti gbà tán ó ti èyí màá mú wá lọ́sẹ̀ tó ń bọ̀ mo ṣì ń wo àwọn nǹkan kan <laughs> nǹkan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí mo ṣì ń rí súrà kan lára Genevieve àti links àbí nǹkan kan mi ti mọ̀ mi tí confirm O ti yẹ yín àmọ́ tó bá di lọ́sẹ̀ tó màá ti gbá research mi dáadáa màá ti wọ ìtòtò gbogbo ẹ lọ màá wá já gbogbo ẹ̀yin tèmi sí ẹ̀yin tèmi nílé ẹ àníjù báyìí lọ ní abala entertainment news ẹ̀yin náà ti mọ̀ pé tí n bá ti sọ tán orin ló tún máa tẹ̀lé ìyẹn já sí wípé adùn ló máa ṣe kí ni adùn ló máa ń gbẹ̀yìn ewúrọ̀ tí bá sọ gbogbo news mi tán títí títí adùn náà ló tún máa máa tẹ̀lé lágbára ọlọ́ẹ̀wò ẹ ẹ jẹ́ ká lọ gbọ́ sẹ́ńsì màyé bàbá ìskíbì màyánà tá a bá máa padà dé oops ètò ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ. ẹ̀yin náà ti rí bí one by Tiwa Savage bó ṣe lọ ẹ ti pé gbogbo kan tí mo sọ lagas òun ló wà ń bẹ̀ ó ti ẹ̀yin music video review ó sì ń tẹ̀síwájú ó ní wo ni kejì ẹ̀ orin tá a máa mú sí kejì yé òyà mẹ́yà ọkàn mi tèmi gbọ́dé bí mo ṣe mọ̀ ní ẹ̀bọ èdè yẹn ó yé mi yékéyéké òyà mẹ́yà by Tenny by Tenny nígbà tí orin yìí máa jáde gbà yẹn a gbọ́ wípé Tenny ṣe ọjọ́ ìbí ni ó dẹ̀ wò pé ah kí ni mo lè fún ẹ̀yin olólùfẹ́ mi o kí ni mo lè fi ṣe give back to the society ó dẹ̀ wò pé yes orin yìí ni mo máa fún gbogbo ẹ̀yin tèmi ó fi orin yẹn gbà yẹn mọ̀ bí erébìrè náà ni o ó fi ṣ ṣe pé ẹ̀bùn rèé o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àmọ́ orin orin tó ní agbára ni Uyọ̀mẹ́yọ̀ Fáfànà ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ èdè Oǹdó ni kí dẹ̀ ní túmọ̀ ni pé tẹ́ ẹ bá ń bá olóríire yọ̀ ó ti eyín ó di dandan kí ire náà kó kan ìwọ̀n tó bá bẹ̀ tẹ́ pé tó bá rà wọn tó ń láyọ̀ tó bá rà wọn tí ni wọ́n ń dùn inú òkín dùjọ tí ni ò bá dùn sí nǹkan rẹ̀ báwo gan ni nǹkan rẹ̀ tí ni ò dùn sí yẹn báwo ló ṣe fẹ́ tẹ̀wọ́ lọ́wọ́ ọlọ́run má ṣe mí lọ́ta ajé ọlọ́run má ṣe mí lọ́ta nǹkan rẹ̀ jọ ń torí ọlọ́wọ́ ní tó bá ń bó lórí ire yọ̀ bó pẹ́ bóyá ire tiẹ̀ náà ayọ̀ tiẹ̀ náà àdè má bá wọn wà lára ohun tó máa ń bí fún ògo kó wá rí pé ìyá alágbájá ti ń ṣe dáadáa ìyá tàmẹ ìwọ ló máa ń lọ bá sọ ẹ tiẹ̀ rí jọ torí ọlọ́run ire tí ìyá bá ti ń gbọ́ pò ń sàn kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó máa máa sa ni ọlọ́run má jẹ́ kí ire sá fún mi ire òdẹ ní sá fún ẹ lágbára ọlọ Uyo Mayor by Tenny orin tó ní agbára ni ó sọ sítórì ó sọ ìtàn ẹ mọ̀ ó kò ro gbogbo ẹ mọ̀ pé nígbà mìíràn tí wọn náà bá ti ẹ̀ ro gbogbo nǹkan tó o ti ṣe ibi tó o ti dé gbogbo ìyà tó o ti jẹ dó bó ṣe máa ń sọ wọn ní no pain no gain ah, ah. kò sí pé kó má ṣe wá ó ní láti ṣiṣẹ́ kí àṣeyọrí tó dé o kàn lè jókòó ṣá àmọ́ tí ọ̀nà bá ti wá ro gbogbo ọ̀rọ̀ ẹsẹ̀ ó ti ro gbogbo suffering ó ti ro gbogbo hustling ó ti ro gbogbo struggling ah ó wá wò pé ah, ah, ah, tẹ bá gbọ́ lyrics rẹ̀ ó ṣoríṣi ó tún wá kọ ibi tí mọ́mí mi ò dé máa débẹ̀ máa tún kọjá ibi tí dáàdì rí lágbára ọlọ́run máa débẹ̀ máa tún kọjá àdúrà àwọn òbí náà ni wọ́n á ní alágbára ọmọ mi ibi tí mi ì dé nǹkan tí mi ì ní ìwọ wàá ní láṣẹdọ̀ bó ṣe máa jẹ́ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ní ìyá àti bàbá lágbára ọlọ́run àwọn ìyá àti bàbá wa wọn ò dẹ̀ ní ṣánkú ọmọ àjẹwọn ọmọ láṣẹ Èdùmàrè Oyameya by Tenny orin tó dùn ni orin tó ní in fact ó ní message message yẹn ó ta yẹ́rẹ́yẹ́rẹ́ ó ta lẹ́nu gan ó ti yé gbogbo ẹ̀yin tèmi ọ̀rọ̀ yẹn ó sọ nípa struggle ó sọ nípa hustling ó sọ nípa so many things ẹ̀yin náà dẹ́sí mọ̀ pé orin yìí ọ̀ọ̀ ó lámì ìlàkà àwa gan nífẹ̀ẹ́ sí tábà nífẹ̀ẹ́ sí <laughs> mi ni máa dúró sílẹ̀ kí wọ́n máa yànnà náà fún pé òkè o nǹkan tó rin nǹkan tó pọ́n tún súnkàn lélẹ̀ gbogbo ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn Yọ̀míyọ̀ by Tenny tá a bá máa padà dé ayẹyẹ tí mo fẹ́ fi wọ̀nyí òun pé kúrò lórí Orísun mò ń bọ̀. ìyàrá aládùúgbò ọkàn mi ò yé <laughs> ẹ̀yin náà ti rí bí orin yẹn ṣe ti pé kò wá àkòsírọ́ bẹ́ẹ̀ náà àyìnkí òrin tí ò lè parọ́ fún yín ó ti yé yín ẹ̀yin náà dẹ̀ ti rí bó ṣe lọ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó wà nù ẹ̀ gbìyànjú láti máa bá olóríire yọ̀ dùnnú sí nǹkan rẹ̀ dùnnú sówó. So tó bá dúró sáwọn tó lówó ó ti dájú pé wọn náà tó dẹ̀ ṣàbòsí tó ń lọ láàánú kan tó ń ṣe inú méjì lágas gbogbo wa a máa wà all right last last last nǹkan tó ní yẹn dálé lórí gogogogogogo ni gbogbo wa pátápátá la máa wà all right last last gbogbo ẹ̀yin tèmi nílé abala tọpọ sùkọ báyìí òun ni abala ayẹyẹ tí mo fẹ́ fi wọ̀ mọ́ kí ti ń dùn. <laughs> ẹ ti wò kí ó kè kí ló ṣẹlẹ̀ kí ni Àyìnkẹ́ Òrèǹté kí ló tún fẹ́ fi fún wa lẹ́nu ẹ wò ẹ̀yin náà ti mọ̀ pé lórí Orísun ọ̀ àwọn máa ń débẹ̀ tàn ní a máa dúró rí àdébáwò làwọn ayẹyẹ tó yẹ pé kò lámìlàkà ó ti yẹ yín gbogbo ẹ̀ tèmi àmọ́ kí n tó fi ayẹyẹ wọ̀nyí Orísun estate <laughs> Orísun estate ṣó ti di onílé ara rẹ wàá máa pa ìkẹ́ títí mo ti dé èmi máa fẹ́ yín fún nǹkan rẹ ni ìwọ tó bá dẹ̀ wà ń bínú o wípé àyìnkẹ́ ó ti lè sọ̀rọ̀ jù lórí Orísun estate ó dẹ̀ pé ó kọ ọlọ́run torí pé ọlọ́run rí i pé ọ̀ọ̀ ọ̀ọ̀ àyìnkẹ́ fẹ́ kó tó nílé ni ọlọ́run ò ní jẹ́ àtẹ bí mo ṣe máa ń sọ ọlọ́run ò ní jẹ́ àkàbùkù ọdún yìí ó tún ti ń lọ àwọn láńlọ́ọ̀dì yẹn àwọn míì wọ́n ń tẹ̀kẹ̀ <laughs> eh, easy rárá rárá o ọ̀tẹ̀ ti máa àwọn míì máa ti gbàgbé pé òkè lágbájá náà máa ṣì lè donílé lọ́la kọ́sà mo ti rí oríṣiríṣi mo ti rí ibi tó yẹ pé àwọn lálọ́ lálẹ́ tó yẹ pé tabátẹ́ bá ṣe ń tìta àwọn tẹ́nàntì gan ẹ máa wò pé jọ kọ́rọ̀ ẹ tó wá ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹ dé lẹ́vù yẹn débi pé àwọn lálọ́ lálẹ́ jọ máa máa forí ẹ gbolẹ̀ ẹ má ṣì mí gbọ́ o mi sọ pé gbogbo lálọ́ lálẹ́dì ló máa ń rí bẹ́ẹ̀ àwọn míì bó ṣe máa ń ṣe nìyẹn mo mọ̀ pé iná lè testify sí nǹkan tí mo sọ àmọ́ jọ́ǹtorí ọlọ́run tó bá ní bíi tàbí sọ fẹ́ pé hundred thousand go ò lè fi dilẹ̀ mú ah jọ má má jọlẹ̀ rárá àǹfààní lálórísun estate yìí in fact ìfani ìfàlẹ́mí kà sí fún yín ẹ tètè wá bá wa jẹ nínú fàáyì kò tẹ́tẹ́ oṣù sẹ́tẹ́bà tá a tún wà yọ̀ bá ṣe a máa ń gbé owó kúrò lórí ẹni bá wa dòwò pọ̀ lórí ilẹ̀ Orísun estate a máa bẹ́ẹ̀ kọ ó lè ra ilẹ̀ Orísun estate káwọn ọmọlẹ́ àwọn máa drag ẹ̀kẹ́ pé ó yà wá lani ẹ̀ irọ́ àwọn ẹlòmíì ilẹ̀ mẹ́jọ wọn àtàfẹ́yàn kan ọmọ àwọn máa jà ó ti pèèyàn gan lórí rẹ̀ lọ́nà òní jọ pa wá àmọ́ ẹ̀yin tèmi nílé Orísun estate ah ah ah ah confam ni àwa ti a test ya rẹ̀ ti rí i pé ok rere lo confam ni ẹ̀yin náà ti máa àwọn olùmọ̀ọ́ká alọ́lọ́kọ̀ òjọ̀kọ́ ni wọ́n ti sọ̀rọ̀ nípa Orísun estate kẹ́ẹ̀ náà lè mọ̀ pé a parọ́ fún yín rárá ó wá wà ń yẹn o kàn ń gbọ́rọ̀ yín Orísun estate látọjọ́ ọjọ́ ẹ̀ ìwọ náà bá wa nípìn nínú ẹ̀ kò síbi tó Orísun estate tó sí a wà lábújá Ifọ̀ṣì máa wá Ìlọrin Òṣogbo àwọn bíi tí mi ti rántí Ìbẹ̀jú Lẹ́kì Ìbàdàn Ẹdẹ kò síbi tí ó wọ́n ro anywhere ní ayé yìí o máa bá Orísun West State bẹ́ẹ̀ wọ́n náà bá àdó next year tún ti dé <laughs> twenty twenty òun ló tún wọlé dé ní wẹ́rẹ́ ẹ̀rọ ọlọ́run ó wá jókòó síbẹ̀ ó sì ronú pé òkè màṣíwá ń lé bàbá yẹn next year màṣíwá má tètè kí wọn náà gbé gbèsè kó kọ́lé káàrin káwọn náà káwá bẹ̀yọ̀ káwá ṣó wà ń bẹ̀ kó pè wá ká tún wá kọ́vẹ̀ fún ẹ ló bá tán àbá tún bẹ́ẹ̀ fẹ́ lójú bó ṣe máa jẹ́ nìyẹn lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tèmi nílé ayẹyẹ wo ni wọ́n fẹ́ fi ṣàfihàn ẹ̀ hmm ẹ ti mọ̀ pé tó bá ti ń ṣe comedy shows wa yẹ ti mọ̀ pé island ni everybody máa ń lọ kẹtó wí kẹtó fọ a ní island o kẹtó kẹtó island ni o kẹtó kẹtó fọ island àmọ́ àà àà effective sọ pé irọ́ sẹ̀ mainland yìí gan-an nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mainland yìí nǹkan tó dá lè ṣẹ̀ wá ń bẹ̀ effective ó gbé fún ẹ̀jà rẹ̀ ó yá gbà. Take tẹ́kà gbòsà gbòsà gbòsà gbòsà kò rò pé òkè island ah island ti máa wọ̀nyàn lára àwọn àgbà fẹ́ lọ cover event mi gbà mí bá island island mọ̀ pé jọ kí ló ń ṣẹlẹ̀ island gangan náà <laughs> ẹ má bínú mi mi mi ìbí fàwọn tó wà láìláà bọ́ ah, ah torí ah, island náà lèmi náà máa kọ́lé mi sí lórí Orísun ẹ̀sẹ̀ lẹ́kì ó ti yẹ yín kí n bí udà ṣe ń gbọ́ mi <laughs> ilẹ̀ lẹ́kì mo fẹ́ o ó ti yẹ yín àmọ́ ìfẹ́ tí pé mi lọ island mainland ó dẹ̀ gbé comedy show tó ń rinlẹ̀ ah ah tó sọ kutu wọ̀wọ̀ sí àlímọ̀ṣọ́ ẹ̀yin tèmi ẹ jọ ẹ bí mi pé kí ni àkọlé ìvẹ́ǹtì yìí ó ní come back home ẹ padà wálé pé ah ló ṣe wò pé mainland àlímọ̀ṣọ́ dàrú hey níbi táwọn màámi lọ́lọ́ wà níbi tí j1 wà àwọn èèyàn lóríṣiríṣi níbi tí sàṣọ tá a wà yìí náà ti mọ̀ pé ìvẹ́ǹtì ah, yẹn gbàǹkangbì ni àwọn local government chairman àlímọ̀ṣọ́ náà àwọn gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jókòó tó dúró re ìvẹ́ǹtì yẹn dùn ká má parọ́ o ẹ má jẹ́ sọ̀rọ̀ jù ẹ lọ wò wá <laughs> ẹ lọ wò wá kẹ́yìn náà fìlẹ̀ ẹ fìlì fẹ́ǹtì ẹ̀ wọ́n ń padà bọ̀ ẹ lọ jẹ̀gbádùn ẹ̀ ti rí bó ṣe lọ home calling ya, mo pè ní kọ́bákọ́m lẹ́ẹ̀kan irọ́ ni home calling ni <laughs> àwọn ẹ̀mí yẹn ṣe gbé wa ni ó ti wọ́n ṣe gbé home calling ẹ̀yin náà ti rí bó ṣe lọ níbi tẹ́ bá ti rí bọ́dà ṣáàgì ó ọ̀ ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan sọ síbẹ̀ mo lérò pé ẹ gbádùn ẹ má wọrí tó bá ti lọ́sẹ̀ tó ń bọ̀ àwakẹ̀ àwakẹ̀ á <laughs> tún bá yín wá event ẹ̀ tún máa tó jẹ́ pé inú yín máa máa dùn everybody máa be happy gbogbo ìtẹ̀mí ẹ̀wọ̀ a ní rí jù báyìí lọ fún tèmi lágbára ọlọ́run ayọ̀ àti dùnnú òun náà la máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má wàá gbàgbé ẹ fẹ́ gbogbo àṣẹ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv tẹ bá fẹ́ tẹ̀lé wa lórí Twitter àti IG ẹ tẹ̀lé wa at orisuntv ẹ fẹ́ polówó ọjà yín ni irú ti kérésì ah kérésì ti ń bọ̀ kérésìmesì kérésìmesì dé kérésìmesì dé yé abiyan ah ó máa ń dùn fún gbogbo àwa ẹlẹ́sìn ìgbàgbọ́ yìí náà ti mọ̀ pé christmas ti ń bọ̀ oníkálukú ló máa fẹ́ tọjà lọ́lọ́kọ̀ òjọ̀kan pé àkérésì o ọdún ń bọ̀ ọdún ńlá tún ń bọ̀ jọ̀ọ́ nítorí ọlọ́run sórí ọjà tó ń ta ẹ̀ mo ti serious tí Orísun ò bá tí ì bẹ polówó ẹ̀jọ̀ ta ló tún kí ló fẹ́ gain kí ló fẹ́ gain ta ló tún fẹ́ bẹ́ẹ̀ polówó ẹ̀ torí sùn ọ ẹ fẹ́ mi àwọn tó ń wọ̀ wá ọ john ti torí ọlọ́run gbé ìpolówó ọjẹ gbé wá torí pé ó ṣe pàtàkì ó ṣe kókó ó lẹ́bùn tó o fẹ́ fi wọ́n ní o rò pé a ó lè sọ̀rọ̀ bí àyìnkẹ́ ọ máa bọ̀ <laughs> àbó lè ṣàwádà ju yámúfù lọ máa gbé bọ̀ pé nọ́mbà tí ó ń lọ ní ojú amóhùnmáwòrán ẹ̀ Lagos báyìí àwọn ignore calls o àwa nífẹ̀ẹ́ àwọn fans wa gan Lagos òun ni a máa gbé ẹ mo fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media ẹ like page mi lórí Facebook torí ó ti kún Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ náà ni ẹ fẹ́ tẹ̀lé mi lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ lórí Twitter at Tosi Kújọrẹ́ èmi tí tòótọ́ òkè àyíké òrèǹtè oh yes òrèǹtè mo tún jẹ́ ǹsì tó ti yẹn <laughs> àyíké dá ọkújọ́rẹ̀ ní bẹ́ẹ̀ ni ọmọbìnrin wọn ti dá ọkújọ́rẹ̀ á sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ small but mighty milk express kódẹ̀bọ̀ ló jẹ́ tó bá sọ wípé ìwé ọmọ <laughs> tó ń gbéná mú mọ́rọ̀ fọ̀hún èmi náà ni màmá jẹ ká fi ire àtayọ̀ ká tún fi pàdé lọ́jọ́ mìíràn kọ́lọ́n wa bùkún nàìjíríà wa God bless Nigeria ó dàbọ̀.